wà ní bọ̀dá yìí nígbà ìtòrí ẹ̀ lọ. à ah, ọlọ́run máa yọ wọ́n tí mi ká wọn mọ́ bí o bí mo ṣe ń ṣọ́ wọn kiri tó bí wọ́n ayé wo ni bọ̀dá mi jẹ báyìí torí ọlọ́run. ṣé tíyàwó èèyàn bá kó èèyàn nífẹ̀ẹ́ mi mọ̀ ní tọ́kọ́ mọ́tà àkọ́ ni ọkọ la máa fẹ́. wọ́n sọra wọn dáláì ní lárí bọ̀dá mi wá bọ́ sí bí wọ́n ra ta wọ́n ra. Ah! níbi tọ́rọ̀ yìí dé báyìí báyìí báyìí ó dàgbọ́ bọ̀dá mi gbọ́dọ̀ gbọ̀ ẹgbọ́n wa àgbà gbọ́dọ̀ gbọ́ eléyìí àbí tíyàwó bá ṣáà kú mọ́yàn lórí èèyàn tá a fẹ́ mi wọn ò ní kọ́ ṣe ṣé ìyàwó wọn ò ní fọ́kọ̀ mí ni ah! irú ayé burúkú ò lélẹ̀ yìí ó dáa èmi àti yín òdìlé ọ̀rọ̀ wọn ń ṣe mí báyìí kí túká yín mọ́ ń jọ mí òun bòdó yìí kì í owó sukùl àti of course down to nǹkan kan. Ah, ó ti submit ẹ ó ti fún mi lánàá ó ti submit ẹ fún mi lánàá mo dẹ̀ ti go through ẹ mo dẹ̀ ti ṣètò ìdìbò tó wà náà mi kò fún ṣé kò yanjú ẹ fún ẹni. ọ̀rọ̀ yanjú ẹni ti fún mi ṣùgbọ́n ah, yanjú ẹ fún o maybe we have to wait ìfìdí nìyẹn gbà yẹn ìwọ ń kọ ọmọdé wa ìwọ la rí gbọ́. ten thousand ni o jí mi. ten thousand. ten thousand kan jí mi ten thousand kan this year this is five thousand ọmọ ọ̀rẹ́ mi kan sì gbà ní ìjẹta ń bìbà yìí five thousand so when i come back i settle it too so pé jẹ́ni ayé òye lọ bìkan kan bó ṣe jẹ́ nìyẹn now um, ìwọ ń tiẹ̀ ìwọ ọmọ mọ̀ kí ni ìwọ jẹ́ ìwọ látùwò mi ìwọ ọmọ rí léwà ìyá ẹ̀ lọ́jọ́ mo fẹ́ràn owó púpọ̀ ṣùgbọ́n tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ màá fẹ́ kí ẹ̀kọ́ inculcate àìdíà yẹn sínú ìwà yìí tó ti yẹ yín nísìnyí òun lẹ rí yẹn o gbogbo lísì yẹn mo ti sẹ́tù mọ́mí mo ti sẹ́tù ẹ̀ fún mọ́mí yín o ṣùgbọ́n torí pé ó lóun fẹ́ rajà tí mi ò lẹ̀ tí mo yọ pé kó ní sùúrù fún pẹ̀lú owó ọjà yẹn òun ló fi lọ kówó títí ẹ̀ pàtíkùlà ló fi lọ fi rajà á rò pé tó bá wọn mi kì í sẹ́tọ̀ ọmọ mi pé èmi mo kúkú làwọn ọmọ mi ṣùgbọ́n bójú ṣe rí ìrìtà ní ìjòkè lọ́jọ́ ẹ̀dẹ̀ nígbà tí n bá dé màá tètè torí jẹ́sìn máa lọ màá tètè bára dé màá sẹ́tù ẹ̀ àárẹ̀ lọ tọ́mọ ọkọ bá wá dàgbà tán tẹ ẹ ṣoríire tán tẹ ẹ wá ń sọ fún mi wípé ẹ mọ mi yín ní lọ ṣọmú gọ ó lọ ṣe kinní kan tẹ ẹ wá fèmí sílẹ̀ síbí èpè ní máa ṣe fọmọ náà èmi lọmọ mọtọ àbúrò yẹn ní ìsìn. àbúrò mi àti nígbà àdé ẹ pẹ̀lẹ́ báwo ni ìgbà káàbọ̀ àwọn ọmọ mi kọ. àlàáfíà máa ja kó o ti padà lọ sùkúlù ni ìyẹn eh, ẹ ṣàkọ ẹ̀mú fámìlì ni àbí wọ́n tẹ̀lé tó ọ̀bọ̀dá. báwo ni báwo ni. ọwọ́ ìmọ̀jú bọ̀dá mi máa kéde díẹ̀. báwo ni ẹ ṣàṣeyọrí gbogbo yín lágbára ọlọ́run. Àbúrò mi, àti inú káàdì, àti ẹ̀kọ́ ẹ̀kọ́ ní kújọ́ mẹ́ta. Ẹ̀kọ́ àdájẹ Nàìjíríà. Bàbá yìí kan bẹ̀ àdáwọn. Àlàáfíà àlàáfíà. Ṣé o sì arí ẹ o? Ọ̀dà mi mo wá rí yín ni. Mo rí nǹkan kan lánàá tó bà mí ní oúnjẹ yẹn ọ̀rọ̀ àbúrò yìí ni mo wá torí ẹ̀ wá rí yìí o. mákindé kọ́ ẹ̀. ah bàdá mákindé ti jẹ náà wọ́n ti di nǹkan míì. ní àná mo lọ sọ́jà mo kàn dédé rí mọ́tò wọn ló park bá dẹ̀ bẹ̀rẹ̀ sí gárùn pé bàdá ah, mi bàdá mi kọ́ nígbà wọn abọ́lẹ̀ ni wọ́n fara pamọ́ bí mo fẹ́ wá wo tọ́wọ́ ẹ̀ ṣe láàrin ìjà ní ìbára àbúrò yìí wọ́n ti bọ́ sí sọ aláta tí bọ̀dá mi nu ata ní mi ní mẹ́ta àbí mẹ́rin mẹ́ta two fifty tí bọ̀dá mi lọ ná ilá wọ́n gba ìsọ ẹlẹ́ja lọ gbà sọ onífọ̀mọ́ lọ ohun tó wá jù mí ládùn jù <laughs> bọ̀dá mi wá rajà tán <laughs> ah, ayé bọ̀dá mákindé in fact mi ì mọ kí n sọ mi táyé wọ́n lè dà bọ̀dá mákindé dẹ̀ rajà tán wọ́n tún bá àwọn mọ́làdà pé I go come I go come tomorrow I go come and see you next tomorrow mo wò wọ́n bí pé kí n rí nǹkan tí mo lè là mọ́ wọn lórí torí ṣe nínú wọn ń bí mi bí mo ṣe máa sáré bàtà báyìí pé kí n rí wọn mú ọtí wọnú mọ́tò mo sá sáré lé mọ́tò wọn mi rí wọn bá bọ́dá mákindé ń jójú tẹ̀bí yìí o. máa tẹ̀lé lórí ọ̀dọ́ náà fún rẹ̀ náà ra kí láti fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn báyìí báyà bá kú sáyà kọ́ là á fẹ́ ni ah, ah. kí la fẹ́ ṣe sọ̀rọ̀ mákindé yìí o. kò yé mi o. Ah mo sì ti ráńpẹ́ báyìí nísìnyí mo ń lọ ibiṣẹ́ ṣùgbọ́n láàárọ̀ ọ̀la láàárọ̀ ọ̀la èmi àti ẹ̀ma jọ débẹ̀ á gbọ́ ọ̀rọ̀ burúkú tí kò ń gbọ́ títí ẹ̀ fi ń di á gbọ́ lẹ́nu mi. kàyà wá nǹkan ṣe sí ni o. bẹ́ẹ̀ni. ìgbà kan sọ pé ẹ̀yìn rẹ̀ ń bèrè ní ẹ̀yà tuntun níkẹ́ mo rí pé láàárọ̀ kùtùkùtù wípé ah, kò sí problem mákindé ìwọ náà làwa rí lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn náà sí. ẹ bá ti pè mí lórí fóònù yìí ẹ ti fi ń ẹ tó fi ń dààmú máa bọ̀ níbí yẹn. àrùn yìí kọjá àrùn fóònù nígbà tí tinúkẹ́ lémi tó ṣàlàyé nǹkan tó rí nípa ẹ̀ gbòǹ rí ẹ lọ́jà lọ ná ẹran ra ata ra gbára wo ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu ó ṣe mí kàyéfì ọ̀dà mi torí ẹ̀lẹ́ ti wá fi lélẹ̀ tẹ́ fi ń bọ̀ ń bí ẹ́ ṣé bí mo kàn lọ ra nǹkan tí máa tí máa ṣe tí máa tí máa máa ṣáà jẹun. ẹ máa ṣe bẹ́ẹ̀ máa jẹun náà. ṣé yẹn ò tó torí ṣé kò tó torí. ibi kí èèyàn lọ ra nǹkan ọbẹ̀ lọ́jà tẹnukẹ́ òun ṣe yẹn o. kí ni mo ṣe. nígbà tí wọ́n rí mi lọ́jà ṣé òun wá lè pè mí ní pé bọ̀dá mi mo rí yín tẹ̀ ra ta o ẹ màá dẹ̀ sọ dísìn ti fi ara ta ní tàmí ẹ ìtorí ẹ wá sí bọ̀dá mi lẹ́sẹ̀ wá mú ọkọ̀ ń bí láàárọ̀ kùtùkùtù. bọ̀dá mi nígbà tí màá rí bó bẹ́ ṣe ń náà tẹ́ ẹ̀ ń nọ́pọ̀ mọ́ tẹ́ ẹ̀ ń balá tadá para pé ẹ tún lọ rẹ já o ẹ ń lọ ṣe kébì kan bọ̀dá mi ṣe é ní ìtìjú mo lọ́mọ́tò yín gan mi ì rí yín mú ni kárí pé mo rí yín mú ni. Ah ọ̀rẹ́ mi ni sọ pé gbọ́n mi ni tí máa ṣe fún yorùbá láìkí ẹ̀ rárá. lórí igi ni oh. ṣé mo kàn ń bá wọn. orílẹ̀ à ń pè. àbókì mi ni wọn mo hmm. máa bí ṣe máa ń bá wọn ṣeré nìyẹn wípé tẹmọtẹ ah, a máa dín mi lówó àtà two hundred wọn lè ta fún mi lọ́ndẹ̀ náírà so èlò yẹn máa fi pọ̀ sí lèmi máa ṣe ń bá wọn ṣàwádà bẹ́ẹ̀. bá a ṣe ń bọ̀ ẹ lọ́wọ́ ló tún bọ̀ ká à ń sọ̀rọ̀ kan tá a ṣe ń sọ hmm. o ò jẹ́ mẹ́nu kúrò ń bẹ̀ ò tún yí wa bọ́rọ̀ òun yí wa bọ́rọ̀. bọ́dà mi ò yẹ ní bọ́rọ̀ níbi tó yẹ kẹ́ wá sí ibi iṣẹ́ yín ló yẹ kẹ́ wá tó fi wá gbé yín lé nítorí ọ̀rọ̀ tí ò tọrọ tó fi ń gbé yín bọ̀ ń bì. mákindé iṣẹ́ mi lẹ̀ iṣẹ́ mi ò lè sọ́fà mo wà ń bẹ̀ mi ò sí ń bẹ̀ iṣẹ́ ń lọ èyí tá à ń sọ yìí ni kó o dójú tì wá nínú ẹbí tíyàwó bá kú ìyàwó là ń fẹ́ láti gbà wọn ìyàwó ẹ̀ ti kú. bọ̀dá mi ọdún keje re ah, ah. ọdún keje. kí ló wá dé. bọ̀dá mi nǹkan tó fà ní pé for better for worse lèmi àtìyàwó mi sign èmi ò dẹ̀ fẹ́ dà á ẹ̀yin náà mọ̀ pé onínú fùfù nìyàwó mi kó tó ṣàìsí èmi ò dẹ̀ fẹ́ kó máa bínú nínú sáré tó wà ó lè lọ gbẹ̀mí gbóngbó lórí lóru bẹ́ẹ̀ ni mo lọ́ọ̀fẹ́. ara yí ara ara ọ̀rọ̀ máa bára yí rojọ́ onínú fùfù ní ìta àṣọ ẹni tó ti kú for better for worse ṣé for better for worse inú sáré ilẹ̀ kíkẹ́kẹ́ ni. ìfẹ́ ṣì wà láyà mi. mákindé rírọ ara ẹ pa o gbogbo ẹbí ti fọ̀rọ̀ sí mi lẹ́nu kó lọ wáyàwó fẹ́ ni lásìkò yìí kó lọ wáyàwó fẹ́ ni o gbogbo ètò ń sọ ẹ for better for worse ẹni tó ti kú kọ́ wọ́n bá yẹn ṣe for better for worse oh, oh. bó jẹ́ olódì ẹ̀ ló kú ni inú ilé tó kọ́ gan lọ́mọ àti máa ṣe àyàn ẹ̀ ṣó o gbọ́. nítorí ẹ̀ lèmi ò ṣe fẹ́ lọ máa wáyàwó kiri ẹ̀yin náà sọ pé inú ilé inú ilé wọ́n ti máa máa ṣe àyàn ẹ̀ ṣé kí n mú bí òun wọlé kó tó máa wá kúlù bọ̀ ẹ̀ díẹ̀ pọ̀ nínú ẹ kò dáa ìyẹn gan ló máa jẹ́ ọgbà ẹ̀kan fún mi ẹ má jẹ ẹ má jẹ ṣe nǹkan tó tó máa bà mí nínú jẹ́. èmi wá pàṣẹ fún ẹni o lọ wáyàwó mi ìfẹ́. ok ẹ kò sí problem kí n lọ wáyàwó fún àbí. bẹ́ẹ̀ni ni kí ni kẹ. n ta fẹ́ ní ìbọ̀dá mi. ẹ yín lè yín ṣe nǹkan ṣé nítorí ẹ lọ ṣe wá wà ń tẹ ẹ bọ sí ní ṣe ti rú. ṣé kò tó torí ni ìbọ̀dá mi. Ah, ah ọ̀dà náà ó ti dá ó ti ẹ wo ẹ mọ́lẹ́lùbọ̀ ń lé o màá rò tó máa fẹ́lẹ́ tí ò ní ní kókó ẹyọ kan ọbẹ̀ ẹ̀gúsí tó tó tó da ni mo ṣèṣì lé tẹ̀lá rí ẹyọ kọ̀ọ̀kan bó ṣe bó ṣe tó ni ẹ̀yin náà mọ̀ ẹ̀ ẹ mọ̀ pé mo jọ màá nì ọwọ́ mi dùn lọ́bẹ̀ ẹ̀yin náà mọ̀ ọ̀tí ẹ̀wà lójú tì mọ́. àbí nǹkan mi wà mẹ́rin. mo kí àgbo mo ń gbogbo ẹ̀ kò ń ṣe bí gẹ̀ẹ́tì bẹ́ẹ̀ kọ́ kì í ṣe ò gbé fẹ́ ṣùgbọ́n ọ̀kẹ́. All I know that I want to go Lagos. I want to go to Lagos. I'm going to Lagos. So, auntie mi, mi ò fẹ́ fẹ́ lọ síkùn. Why? Mo fẹ́ fẹ́ wà lábúlé ibi tó wà òkè. Ẹ wà òkè náà kó ṣe pé gbójú èjì lọ. Ó kàn ń rí bẹ́ẹ̀ lójú nítorí gbogbo físílẹ̀ ti tẹ̀ wá rẹ̀ pé no worry everything must settle very soon but now mi ìfẹ́ kẹ lọ sípò ní àwọn ọmọ èkó majority wọn èyí tó pọ̀ jù wọn wọ́n bàjẹ́ o àgàgà àwọn ọmọ tí mo gbà sí ṣọ́ọ̀bù yẹn tó bá lọ́ọ́ rìn yín ṣọ́ọ̀bù pé kọ́ máa lọ máa fojú wò kó bí ọmọ ọ̀dọ̀ ni tó dẹ̀ ní mọ̀ pẹ́ gbọ́n mi ni even kì í sọ fún wọn pẹ́ gbọ́n mi ni gan yín ò ní kó má rìn yín fítorí ẹ ti ń jọ ń fìdí gbòdì tó èmi ṣe fẹ́ lọ máa bá mi jókòó sí ṣọ́ọ̀bù àwọn ọmọ ọ̀dọ̀ yẹn ó ìwà ń bẹ̀ wọ́n tó láti jókòó sí ṣọ́ọ̀bù torí mò ń sọ̀rọ̀ fún wọn àǹtí mi ìfẹ́ kẹ́ tí lọ sẹ́kọ̀ọ́ fún mi. àṣàkẹ́ màá mo máa tẹ̀lé ẹ lọ sẹ́kọ̀ọ́ ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n sọ yìí màá mọ bí mo máa ṣe pẹ̀lú wọn tó bá jókòó sí inú shop èmi á jókòó sí outside tó bá jókòó sí outside i will be in so you understand then ó dáa láti máa jẹ́ kí èèyàn rí èèyàn bá sọ̀rọ̀ papọ̀ àṣàkẹ́ please my sister please. ẹ jẹ́ ká bí èyí ti sẹ́gun ọmọ orin dání ó fi ẹ̀yìn orin sí ní lókè ọmọ ẹ olúwa ṣeun ọmọ ẹ àṣàkẹ́ ò ní sí ọmọ máa fi sí pálí wa nìyí kan torí ó máa di ẹrù fún mi pẹ̀lú gbogbo ẹrù fún mi tó ti mú mọ́tò ọ̀rẹ́ mi fóònù ìrìlẹ̀ tó ní pé kò fún mi ṣìmáṣì máṣì ó máa tètè dọ̀tí máṣì máṣì máṣì. Ah, ah, àti ibi ìgbà ọlẹ́ ní ṣe ìyá máṣì máṣì máṣì mo ti bá yín lè sọ fún mi. wọ́n ní kí n fún yín. Ah! o ṣe ọkọ mi àṣàkẹ́ ah! ọlọ́run á bá mi sẹ̀sán rẹ fún ẹ bó ṣe mú dámì láti kékeré tó gbà lọ́wọ́ mi <laughs> tó níṣẹ́ ìdùnnú mi ni ìdùnnú ẹ mm. ah, ọlọ́run á bá mi dùn ẹ nínú kalẹ̀ lágbára ọlọ́run lágbára Elédùmarè. ó yẹ kó pè yín sí ṣe mọ̀ pé ten factor wọn òru làwọn wà ń sìn àwọn adẹ́sẹ̀ ìdí ní nàìjíríà ní ìbánikókó ìbọn tó bá ti di olóhùn àpẹẹpẹ fún ọmọ àpẹẹyìn. Don't nípa àwọn ọ̀dẹ̀ ní pẹ́ láti wá sí láti wá sí nàìjíríà yìí. don't worry ẹ eh, màá pè wọ́n ọkọ pè mí tó bá ti jí màá pè kíkọ lòun àṣà ṣe. ẹ tí lè lo fóònù yìí ebi jẹ kò sí sí mbẹ fóònù yìí tó wà nínú ilé àmàyọ sí nìyẹn síbi bí ti bẹ. o <laughs> ṣe ṣùgbọ́n kan tó ń dùn ni ló ń kọ lọ́rọ̀ ẹ̀ mi àṣàkẹ́ ọ̀rọ̀ kí ó ń dùn mí o ó ń dùn mí o. àwọn èkó ń dùn mo ti gbọ́. tó àti ìyẹn máa wọ̀ ẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀lẹ̀ ẹ̀fẹ́ ní tó bá ṣe bí. ẹ báwo ni káàárọ̀. màmá àǹtí mi ló ní pé kí n pè yín wá nìyẹn. ṣé fún mi. bẹ́ẹ̀ ni wà. fún mi ti pè mí mo ti sọ pé màá wá bá màá wá bá kí ló ṣẹlẹ̀. lórí ọ̀rọ̀ àbúrò wọn tó fẹ́ tẹ̀lé yẹn lọ sí èkó àbúrò ẹ̀ tó fẹ́ tẹ̀lé mi lọ sẹ́kọ̀ọ́ fún mi ti pè mí mo ti ṣàlàyé fún fún mi pé àwọn ọmọ tó wà lọ́dọ̀ mi wọ́n pọ̀ níbo mo fẹ́ gbọ́ ọmọ tó fẹ́ tẹ̀lé mi lọ sínsìn báwo ni mo ṣe fẹ́ ṣe ṣé kì í ṣe ìwọ ló fẹ́ tẹ̀lé mi ṣá. ìwọ ló fẹ́ tẹ̀lé mi lọ sẹ́kọ̀ọ́ ìwọ tó ti bàlágà báyìí àwọn ọkùnrin èkó láǹkù ní wọn máa lé ẹ kákàkiri ni mi ì dẹ̀ fẹ́ wàhálà mi ìfọ̀rọ̀ olóyún de torí pé kí ni mo máa ń yọ wá síbí ni mo dẹ̀ máa ń yọ padà bí ìwà ọmọ bí fún mi ṣe máa ń mọ̀ pé mo ti wọnú ìlú yìí. mọ́mí kì í ṣọmọ bẹ́ẹ̀ máa. òun ṣọmọ bẹ́ẹ̀ n kì í kọ́ sórí tó bá dìkò ń sìn ní story ma change àwọn ọkùnrin èkó wọn fojú rí gbogbo nǹkan báyìí mi ò fẹ́ wàhálà mi ì fẹ́ wà. sọ fún fún mi pé mò ń bọ̀ wọ́n ní kẹ́ wá tó bí mi wà ní aṣáàbò oníṣẹ́ rìn sọ fún pé mò ń bọ̀. àti wàhálà ṣé irú ọmọ tẹ́mi fẹ́ mú lọ sẹ́kọ̀ọ́ rẹ̀ gbà mí ah, ṣé mi ni máa rányàn wá sábúlé ìbàdàn ẹ gbà mí lọ́wọ́ fún mi ṣé irú ọmọ tó bàlágà báyìí ni fún mi tún ní kí n máa mú lọ sẹ́kọ̀ọ́ kò sígbà tí mo wá sínú ìlú mi ò mọ̀ bóyá ó máa ń wò mí nínú gíláàsì ni ó ti máa mọ̀ pé mo ti dé ní ìlú yìí ọmọ méjì ọmọ mẹ́ta ọmọ mẹ́rin níbo mo fẹ́ kó wọn sí ẹ tún wẹ̀ tó kún níwájú tó kún lẹ́yìn tó tún ní máa gbé lọ sẹ́kọ̀ọ́ yìí èmi ò máa fẹ́ wàhálà o wẹ́ kò sí problem ṣe báwọn tí mi ti mo wá ń bá lábúlé ń bì ṣe báwọn náà mo ti fẹ́ mú lọ sẹ́kọ̀ọ́ yìí á tó monday kẹ́ tó tún mi lábúlé èmi ò tún jẹ́ lábúlé yìí mọ́kàn náà kò tiẹ̀ yé mi ah kó wá sábúlé. ẹ̀yin ladies báwo ni ìyá mi. dáadáa ni mo ṣe wà pa. àdúpẹ́ mọ̀. ní o gbogbo ráwọ̀ ojú rẹ̀ yẹn sí kò sí problem. Ah, rárá màá mọ̀ wọ́n jù. kó ba lè má sí náà ni. mọ́mí àwọn èèyàn kan ló sọ fún mi ládùúgbò pé ẹ̀yin sísí màmá kan wà níbí báyìí. so wọ́n dẹ̀ tún wá sọ fún mi pé téèyàn bá sunkún wọ bíbá yìí pé téèyàn máa fi jáde báyìí ẹ̀rín lèèyàn máa gbé bọ́tà. wow that's nice. then nítorí ẹ̀gbọ́n yín tẹ̀ ń wá ìyàwó fún yín mà. Ah, ah. báwo ló ṣe gbọ́ yẹn wọ́n ní ẹ wo ẹ fi bí mo ṣe gbọ́ yẹn sílẹ̀. Ah, ọ̀rọ̀ ti fò gan nìyẹn. bẹ́ẹ̀ ni mà mo mọ̀ pé ẹ̀yin náà popular street ni wọ́n ni. lẹ́mọ̀ mi ẹ wo wọ́n ní àgbò ń wà lọ́jà kórè ọmọ tuntun wọ̀. Oh, mo dẹ̀ mọ̀ pé ọmọ ni mo jẹ́ sí ẹ̀ẹ́dẹ̀ nífẹ̀ẹ́ kórè ní kówó àgbà tó bá ní pákéjì nìyẹn èyí tí ò bá ní pákéjì tó ọmọ bá wọ jábọ́ títì ah, ní understanding ló máa fi ṣe. so bí mo ṣe ń sọ lọmọ mi so nítorí ẹ̀ ni mo ṣe wá bá yín ẹ̀sùn ọ̀rọ̀ àwọn ọkùnrin tó kàn ń gbéyàn tó yẹ pé tó má ti mú yàn báyìí kò ní ju oṣù kan oṣù méjì lọ wọ́n ti dà yàn wọ́n máa fún yín ní different excuses wọ́n máa sọ pé wo bóyá o ti lo lóyún ni àbóṣe kíní kan mi ò fẹ́ mọ́ bí wọ́n tún wá rí èèyàn tó mọ́ mi ẹjọ́ náà ṣé mi ò dá tó obìnrin ni ah, o tó ṣe ń dùn mí ni ṣé mi ò dá tó obìnrin ni. ẹ wo mọ mi ó ti sú mi tí má kò sú mi lọ ni mo pa. Ah, o ṣe rí lọ́mọ obìnrin o ti yé ẹ I'll ọmọ gẹ́gẹ́ ló ń ẹ ṣe jàre mọ́nà. Ah, ìkúnlẹ̀ ò ṣe wà àwọn ẹ̀sìn ìsìnkú àwọn. ṣé ẹ mọ̀ pé bí wọ́n ṣe ń yọ sùn òun ni wọ́n yọ owó wọn. mo gbọ́ pé ẹ̀gbọ́n yín ọkùnrin wọ́n wá ìyàwó. báwo ló ṣe gbọ́. Ah, mọ́mí mo gbọ́ tààrà mi ṣe rí àgbà òun ló ń mu àgbà wò hmm, àgbà ló ń wo àgbà. àdàfún mà ẹni sórí gbogbo ẹni wáyé sí mà ṣe rí bí mo ṣe dàgbà yìí bí mo ṣe rí mo ti lọ́kọ bẹ́ẹ̀ ni mà mo ti bímọ pàápàá. kí ló ń wá. olóyè burúkú lọkọ tí mo fẹ́ ni. lo ṣì máa ṣàǹfààní ni ẹni táyé ẹtì ni mo fẹ́ olóyè burúkú ni èmi ni mò ń bọ èmi ni mò ń bọ ọtí dẹ̀ ló ń mu kò ní kan méjì láyé ju kó mu tí lọ láyé ẹ̀ tó nígbà tó wá yá fúnra rẹ̀ ló wá kó ẹrù ẹ̀ tó bínú kò lé tó kọ̀ mí sílẹ̀ ibi tó wà gan mo gbọ́ pé ṣe ló tún jìyà bẹ̀ ìyà tó tún ju ìyí tó ń jẹ́ tẹ́lẹ̀ ó tún ló tún àmọ́ ẹ jẹ́ ká fi yẹn lẹ̀ wọ̀n nísinsìnyí wò ní mi wọn ní kankan wọn lọ́ka kankan wọn ní pẹ̀lú kankan mo wá wò pé tí mo bá fi lè fẹ́ ẹ̀gbọ́n mi gẹ́gẹ́ bí mo ṣe ti dán lé ọkọ̀ kan wò rí màá lè tọ́jú wọn dáadáa màá lè tọ́jú wọn mo dẹ̀ mo mọ́ mo mọ́ mo mọ́ mi mo mọ́ jẹ́sẹ̀ gan-an wọ́n á ṣìkẹ́ wọn máa ṣègẹ́ wọn gidi gan ni o olùṣèyí wà. my beautiful lady. ìyá mi ṣé mo lè bèrè fún bísíkọ̀tì kan lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni ma. kí lorúkọ ẹ̀. olúwaṣèkẹ́mi lorúkọ. olúwaṣèkẹ́mi ọlọ́run wá ṣe kẹ́mi náà. you know what mo kàn fẹ́ kó dìde kí n wo gbogbo tó kó síbẹ̀ yẹn ìkọ́sẹ̀ mi nìkan ni mo tẹ̀sẹ̀ lónìí. wow. Good for you. Nice. You are good looking. Thank you. a good one, you see. Thank you. Yes, èyí lákàtàbù. O ti ṣẹ̀báyé kí lorúkọ rẹ̀. Orúkọ mi ni Ẹwà Tómi mà. Ẹwà Tómi. Jọ̀ṣọ́ fáìn jù mí lọ. Ẹwà Tómi, Ẹwà Tómi, no problem, I love that name. Thank you gbogbo àwọn ohun tó pákẹ́tì rẹ̀. Ó gàjì. Ah! ta ló sọ pé kò pọ̀ kẹ́ obb ó pọ̀ ká. ó pọ̀ pa. now we sit down. wàláì bọ̀dà mákindé ti ríyàwó ó kàn ń impress mi ní hundred kilo lọ́yọ̀ ọmọge pákéjì tó bad tó máa kó stress tó máa fà tó wọn nílé jẹ kíni tó wọn tún nílé fà tán ẹ wá mọ ohun tó wà tí mo fẹ́ jẹ́ kó yẹ yín báyìí bẹ́ẹ̀ mi ṣe bọ́ta ọkùnrin ọmọ tí mo ránṣẹ́ tó bá mi ra drinks wà nígbà tí mo tó kọ ọdún ìtìbá nígbà tẹ̀lé lẹ́ẹ̀kan hmm. ẹ fún ní fóònù nọ́mbà yín ok kẹ wá gba fóònù nọ́mbà mi màá pè wọ́n ní wednesday màá pè wọ́n thursday bọ́ọ̀tì nǹkan kan ni mo fẹ́ sọ fún yín o tí n bá ti mú yín débẹ̀ ẹni tẹ́gbọ́n mi bá ti mú ẹni tí mákindé bá ti mú <laughs> mákindé fúnra ra ẹ̀ ọmọ olóògùn èbì ẹ kò yẹ yín ọmọ aráàlú bá ṣàyàn máa lẹ́gùn máa jẹyìn ọmọ orí bẹ̀rù ọ̀tẹ̀ ọmọ ọ̀tẹ̀ nìyí fìrìgbọ̀n lásán iṣẹ́ ni ẹni tó bá ti mú kíkọ́ ló gbàdúrà fún òun náà kò sí problem ẹ máa ọ̀rẹ́ ẹ ní problem iyọkọ yẹn ṣe mà <laughs> èmi ni iyọkọ yẹn ní rọ ẹ má wọlé. ẹ ṣe gan ni mọ́mì ẹ ṣe gan ni pẹ́lú àwọn ẹ ṣe gan ni mà. ẹ ṣe ara rẹ. Hey. <laughs> My baby. Those mommy. You want to know the Oh, I vacancy wa ni. Woman. Tí máa sọ kò lè yẹ màmá jẹ́ You know I'm having some advertisements outside nowadays. Show mo láwọn ìpolówó ọjà kan tí mò ń ṣe ọmọdé ní ẹ̀bọ̀n tó máa but my díẹ̀ kó o kàn ní understand but ẹni tí o bá rí bá sọ̀rọ̀ náà lè ọmọ bọ̀dá mi wọ́n wá yàgò bọ̀dá mákindé bọ̀dá mi tó fáìn wọn tó bá ń sọ pé mo láìkí dáàdì yẹn wọ́n fáìn wọ́n wá yàgò tó bí àwọn wọn ti kú ohun tó fọ́ nìyí pé mo wá ráwọn eré lákàtà bú méjì yẹn ó wá wá síbi tèmi bá wọn wọn kọ ṣé wọn là ń sọ ni mo ráwọn pàǹtí ẹwà àwọn ọmọ tí wọn ìkan ọ̀fadà rice kò tó ń ṣọ̀rìndínlẹ̀ ọ̀fadà wọ́n ṣà wọ́n ṣà wọ́n ṣà òkúta ọ̀pọ̀lọ̀ òkúta ikọ́ òtún wà lọ wà lò ó kò tún jẹ́ kí ní ìmọ̀ àtúnṣàyẹn náà kàn yọ àwọn èèyàn ìkòkò rẹ̀ wáyé má wọrí mo tí mo fẹ́ sọ fásitì ṣọmọ. ọmọ ọlọ́mọ fún wa fún mi let me just kill that girl that beautiful lady ọmọ tó ní property ọmọ tó understand. ìyá Beatrice àjídé tó àjídé tún kó kí ni wọ́n ṣe nílé ṣíṣí màmá owó wo jàre ẹwà tó mi ìyá Beatrice ọ̀rọ̀ owó nílé sisi màmá onínàbì nílé aṣẹ́wó nílé sinimọ́níà lónà kí wọ́n fi sọ́ fi sí ọ ni sáfọ́ forí bú sí ọ ni lónà kí ló sọ fún sisi màmá kó sí ọ pé o ò lọ́kọ mọ́ bọ́ọ̀ tí ì bímọ. rárá o. ọ̀sán gbọ́ bíbí Beatrice. mo sọ fún wọn pé mo ti bímọ mi o. kí ló dé ní tẹ̀lọ́rùn báyìí kí ló fẹ́ mo lè bá lówó lónìí màá lówó lọ́la mi ò lówó lónìí màá lówó lọ́dọ̀ wá lọ sọ pé wá wọ̀kọ̀ ilé yìí sí bàbá ìpò onínàbì ni gbogbo ẹni màpọ̀ onínàbì ni ọmọ bá ti wọ́n mi bí gbogbo ẹgbẹ́ ti wọ́n mi bí aṣẹ́wó onínàbì ọ̀dọ́ kọ́ ló wọn ìròyìn kọ́ yẹn ìyẹn náà polówó oníwà polówó lóná ní tó wàá sọ wípé ẹ̀mí ò ṣe dáadáa àti. àṣírí ẹ ti tú gbogbo tẹ́ ẹ̀ ń bò ti tú ṣe bí sísí mọ̀mọ́ ó ń wá aya fún ẹ̀gbọ́n rẹ̀ ní àbúrò bá mọ̀ gbogbo sẹ́gbọ̀dù láti rí pé ó ń wá aya ó ń wá aya ìwọ náà wàá polówó. rárá o ẹ ò lè sọ̀rọ̀ dáadáa kí n sọ kí nìkan fún ọ èmi ò fi orun bíbá sọ mi ò fi ṣiṣẹ́ àwọn tó ń fi ṣiṣẹ́ ṣe àwọn náà máa ń lo ẹ̀mẹ́jọ ẹ̀mẹ́wàá tẹ́gbẹ́ kan mo lè ṣe láti alẹ́ dàárọ̀ kí n sùn ó ti tọ́ ẹni lọ́rùn àmọ́ kí n má ṣe ẹ̀mẹ́jọ ẹ̀mẹ́wàá kí n má ṣe hì hì àà èmi ò lè ṣe o tó gbọ́ kó yá àfọlọmọ nígbà bá ti ṣe fọlọ kó má fọlọmọ wo wá gbọ́ o ò lè kọ̀ mí ẹ bọ́ lọ́wọ́ kọ̀ mí wo sọ̀gbọ́n pa ni ní ìsọ̀kí mi fún ọ bó wàá fẹ́ra ẹ̀ pọ́nlọ́ fọ́dọ̀ sísí mọ̀mọ́ nínú àbí kọjọ́ ó yá ìsọ̀lé oníkọ̀ọ́nì tọ́lẹ̀ ayé wà nítọ́lẹ̀ rí àníṣó níṣó onídìí olórí ibo onídìí gbọ́ gègèrè níṣó òṣìṣẹ́ àfọ mo gbé dàpọ̀ kó mo bá owó bá wòye rẹ o wọ́n kọ́ ṣe ṣe o níṣó bàtà mi yà tó ní bàtà mi ní ní bàtà mi yàtò sí ti tó tó àbẹ́gì tó àbẹ́gì tì tó àbẹ́gì tì olóòtú aláàgèrè mọ̀ ló dàpọ̀ ìṣẹ̀lẹ̀ Wow, Tolú bẹ̀rì, olójú àrédè ọmọ tó ń sọ ọmọ ọlọmọdé ò lò ó pa ó wà pa ó jù ú ṣe fi yan ọgàn ọmọ you are sweet ẹ wàhálà yóò bójú mi dé you are good looking ẹ ọlọ́run tó wá parí iṣẹ́ tó yẹ kí ni o tún ní wà káràtà bad ṣó o mọ̀ ni o pàdé àwọn òpònú kan lọ́nà wọ́n lọ́n tó tó wèrè wọ́n láwọn ra advertisement wọ́n sọ mí di ìyá tí ò ṣe kíni tí ò ṣe sá wọ́n gbọ́ sí màmá gbọ́ sí màmá ṣe kíni ó ní grace èmi ni mo ti choose ẹ̀gbọ́n ìkéré tó máa wọ i love you ó rántí ni wà á kọ́lé tó fún mi jọ́ tó mo wá sí balógun ara ṣọ ó rí mo ṣe ṣe kíni tó mọ́ mi lé o ṣe bíbi ẹni tó rí èèyàn rí ó ṣèṣe olówó màá wá lajú lẹ̀ máa ní kó lóorun ṣe kíni kó fẹ́ gbọ́n mi wo báyìí kí n rojọ́ jù báwo lè rí ẹ lọ́la. mo kọ́kọ́ bínú bọ̀ mi bínú mọ́. ọjà mi ń gbé láti tùpà ṣòwò mo lò láti kílẹ̀ kí n jókòó gbogbo tó fi ń kó bá mi náà rẹ̀ lákòókò bá ti sálámọ́. láago mélòó ló máa ráyè lọ́nà akéwì tó bá dàrán ọ̀la káwá tó kò pẹ́ kó tó di ti àgọ́ mẹ́jọ tó bá di nine nine thirty ten délé mi. wọ́n bí bàbá mi ọ̀bẹ̀dá mákindé jà ìyá tó mi àti wọn wọn bí jà kí n sọ pé wọ́n fẹ́ yàwó kan náà wọn ò ní fẹ́ wọ̀ wọ́n tẹ̀lé ti mark register tí mo ti sign. ẹ ó jà ẹ̀gbọ́n tó wá bí bàbá mákindé lé tó jẹ́ gbogbo wa wọn bí yàrá yàrá ìyá kan ló lò bí wa. ẹni nìkan lóbìnrin tí wọ́n gbẹ̀kú ni kì í ṣẹ́rùn wọ́n gbé mi tí mo jó obìnrin gbogbo gan tó bá gbọ́ ìyá àgà náà nígbà tí mo wà skul mo ti di kéde sisi màmá. o tún wá go funny mo mo bù ẹ́ you are my wife o ti di mrs Tolúlọpẹ́ mákindé ọmọ oníyàwó bèbí ọ̀n tó bẹ́ẹ̀ o i love you mm. má pẹ́ o má pẹ́ o má pẹ́ bá yín sọ yẹn o oh god my baby my baby ẹ̀rọ máa kéde láwọn oníwèrè wo máa ń sọ̀rọ̀ àwọn abẹ́mi jọ tẹ́lẹ̀ bá lórí ọkọ sáwọn ní lórí ìyàwó ni kí ló ń bọ̀ náà ẹ̀sùn gbà mí pẹ̀lẹ́ lẹ́pa ṣíọ̀s kí ló ṣẹlẹ̀ báwo ẹ̀jọ̀ tálẹ̀ lónìí. sísí màmá ṣé kò sí mi ì rí ẹni náà lọ́wọ́ ìmọ̀ àwọn ọ̀rẹ́ ìlú rán nǹkan lẹ́yìn ìjókòó mi ò rí àbí mi ṣẹlẹ̀. ó bí mi ṣe tán mi ì rí ọkọ̀ mo lè fún pé oh god So okay, mákindé ni wọn náà wá wá fún nice. àwọn tẹ̀sí bẹ̀rẹ̀ wá kíní náà rè ọmọ nípa tí ò ní rí nǹkan kù lára ẹ̀ tó kọ́ máa gbẹ́ wájú tó kọ́ máa gbẹ́ wájú gbẹ lẹ́yìn tó já pé kò sí ókè òní fọ́ọ̀rọ̀ náà rè ókè jẹjẹ kọ́ ókè à ó dá wọ̀lú òní ẹ̀ náà. Ìlọrin lápapọ̀ Ìlọrin Ìlọrin ta ọwọ́ àpò. <laughs> bó ṣe ń wọ́n ta yẹn bó ṣe ń lọ ò ní problem ọ̀rọ̀ ọmọ kan tó dúró mẹ́yìn ọlọ́wọ́ tún mi nìyẹn tó bá ti bọ́ta kò fún ní nọ́mbà ẹ̀ gba nọ́mbà mi tó bá wà fi ṣe sátọ̀dé màá pè ẹ̀ ò problem o ìkúnlẹ̀kọ̀ máa wà ní ò problem no problem máa lọ wà fàyè yàrá yàrá ìṣẹ̀lẹ̀ ó dàbí kí ní kan tó fi ń fọkàn tó múlẹ̀ lọ. tọ́ba wá sọ̀rọ̀ ìbọn tèmi ń wáyà ò tí eléyìí ni ah! akáṣífù tá a mi wọ lára ẹ̀ ìṣẹ̀dá mi ò ní gbàgbọ́dé ibi tí torí lọ pẹ́ wà ọmọ tí ò kọ́ mọ́ àwọn onírúurú yẹn ló kù ẹ wò ó. have your class? Right. Fine. Yes. Wo eh, ó ní nǹkan tí mo ṣe kó tó di bẹ́ẹ̀ wọ́n á ní kí kó sáré fínísì kí kó yọjú sí i. Àti wípé eh, owó bí ló ń gbé táyì ṣé kò sí mo lẹ tí ń bọ̀ mo lẹ lọ. Òun sì ọ̀pọ̀ ilé la ti ń bọ̀ ṣùgbọ́n lórí àwọn ọ̀rọ̀ tí àwa bá yín fún jọ ìpolówó ọjà ní ẹgbẹ́. má má dáhùn bọ̀dá lóhùn darí má dáhùn lóhùn èmi ò fẹ́ sọ̀rọ̀ ọjọ́ yẹn ni àgbègbè ogun tí wọ́n sọ yẹn mo kàn án mo kàn ṣáà ṣe lẹ́ni pé ah, mo ti gbọ́ mo ti gbà yọ mi ò fẹ́ nǹkan tó tún máa máa bà wọ́n nú jẹ́ lèmi ṣe ìwé gòkè eh, jẹ́ kí n máa fọ́lù wọn bá ṣe ń sọ but ìgbà eh, tí délé ìtẹ̀ délé wọn ti rí pé kò sí sẹ́ẹ̀sì ní ìgbà tó bọ̀dánì. bó bá dáhùn bọ̀dá ló ń jà. bọ̀dánì ẹ tiẹ̀ dúró nù ẹ jẹ́ sọ kíní kan fún inú iná ń jó ń ṣakí o lè ń jàǹgbò o ará Ògbómọ̀ṣọ́ ní kan kí n kú oríire bọ̀dánì ẹ jọ mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yìí nígbà tí ìyàwó yín kú tẹ́yìn wá kọ̀ tẹ̀ náà fẹ́ yàwó mọ́ kí ni káwọn fámìlì ìyàwó yín ṣe ẹ ní sùúrù bọ̀dánì ẹ bá bìí bọ̀ ṣé mo pé gbà tí ọ̀rọ̀ yẹn rí bẹ́ẹ̀ yẹn ń jọ yẹn mo sọ lọ́jọ́ ọ̀rọ̀ ìdáni pé mo láwọn ọmọ afẹ́ tí mo mọ̀ wípé ẹ ní kábàámọ̀ yìí pé ẹ ṣe fẹ́ ẹ wọ ẹni tí mo mú wá fún yìí ní balógun ó ní ṣọ́ọ̀bù tó mẹ́ta ṣé ẹni tí mo mú wá yìí ó lọ lóyìnbó ń lọ bọ̀ ni mo jẹ́ mi ilé yóò gbé bùkátà wà báyìí kì í ṣe àwọn ọmọ pátákọ ìrókọ tẹ́ ẹ máa ra búrà tẹ́ ẹ máa ra pátákó. Hmm ajá èmi pẹ̀lú ẹ̀ ṣe àṣemá sọ̀rọ̀ pẹ̀lú àbúrò alákọ̀ọ́rọ̀ láti ìgbà tíyàwó mi ti kú ni wọ́n ti decide pé ìgbé àlàáfíà ń fẹ́ràn and tí má tún sọ pé kí n lọ lóbìnrin mi wá láti ta mi ò mọ̀ bóyá ó máa ní èyí ọ̀tún tàbí ti wáìfù mi ò lè fẹ́ fìyà jọmọjọmọ bá sọ̀rọ̀ sórí báyìí ní ṣe ṣe kàn mí àwọn Yorùbá ní kò yí padà. bọ̀dá mi bọ̀dá mi ẹjẹ ń kọra yín má gbé léèbù ẹ ṣàmú ṣùgbọ́n báyìí àti àmà ẹjẹ ń kọra yín má gbé léèbù. báyìí ni Júdà. bọ́dá mi kò sí agbárí wọn tẹ́lẹ̀ gbé wá sí máa gbà tèmi lẹ máa ṣe ẹni tẹ́ máa fẹ́ lójú kò yìí. ẹ má wọlé ọ̀rọ̀ yìí ti yé. o arábìnrin má bínú mi ò níyàwó fẹ́ fún náà ọ̀dẹ̀ ah! ṣe gbọ́n ah! sọ bá mi sọ tẹ́lẹ̀ kó tó má lábẹ́ ìwádìí ó lè ṣe gbọ́n má bínú jàre mi ò for now mi ò ní ìyàwó fẹ́ àbí kò yẹ yín. ó ah, nǹkan tí fẹ́ sọ fún yín sì ni pé mo fẹ́ jáde lẹ. ẹ ti ẹ ní sùúrù kò ní ìjà ẹ má wọrí bọ̀dá mi kò ní jáde lẹ́yìn sọ fún yín ṣe rí báyìí ṣe ní fọ̀tẹ̀ ilé ìkànnà lẹni tí mo mú wá gbogbo ní fọ̀nù ilé ìkànnà onídìbò ẹ̀ gbé wa àwa náà gbé mọ́tò wa tẹ́ ní mọ́tò táwa gbọ́ gbé wa ó ṣe ṣàn jẹ́ àlọ́ ìyá mi ẹjọ́ yín kan ni mo bọ́rọ̀ yín sórí. consultis eh? kò kàn dédé kúrò ní orí ẹ kò dẹ̀ mú obìnrin òun gbé bọ̀ lọ́dọ̀ mi ni pé òun yàwó wa bá mi ká jọ sọ tẹ́lẹ̀ ẹ̀rìn mẹ́rin ni ẹ kó sára ẹ eh? ìkànnì mú ta ló mọ iye tàtú tó máa wà lára ẹ̀ ẹ̀ tí a bá tẹnu mú yàn wá ó tún ṣe ẹ̀ ní gold colour can you imagine. ọmọ ńlá ni ẹ ọmọdé ò ní badmus ìyàwó ń kọ́ àtọmọ ṣàlàáfíà rẹ wà èyí mo sọ pé mo ti gbọ́ màá má rì màá má rì màá fẹ́ yàwó mi fọ́pọ́n ẹ balẹ̀ kò sí problem. Oh, okay okay it's alright. ọ̀rọ̀ títẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ ni pé nípa àtiwálé ẹ̀ o ti ní family títí ẹ̀ sìn o ti níyàwó ti bímọ o dẹ̀ ti pẹ́ lọ́hùn yẹn ṣé ò ní yọjú sí mi ni let me tell you something àgbà tí ń dé ẹ agbára mi ò ka gbogbo àwọn businesses tí mo tí mo ní kákàkiri àgbà tí ń dé ó ti ń rẹ̀ mí wá sílé náà kí n fi kí n mójú ẹ mọ àwọn ibi tí mo ní business kí n dẹ̀ mọ ẹlẹ́sọ́dọ̀ lọ́ọ̀yà láti introduce ẹ sí pé this is my only son tí mo ní. bó ṣe máa ń sọ nìyẹn bó ṣe máa ń sọ every year ó máa wá ó máa wá èmi fẹ́ kó wálé this time. ok mo ti gbọ́. Eh, bí ìgbà wo wá ni ò ń bọ̀ mi ò fẹ́ kó pẹ́ tó yẹn eh, mi ò fẹ́ kó pẹ́ tó yẹn fún mi ní bíi three months wá dé in three months time eh, wá dé in three months time ṣé àyùn tèmi òun yùn wọ̀ ni àyùn títí ẹ every time ni máa ń miss ẹ ń bì ṣé wò ń miss mi rárá ni ẹ tó bá wá miss mi kì í ṣèmi ni máa sọ pé kó wálé kó wálé fóònù kọ́ ni fẹ́ jẹ tó bá ń pè mí fóònù kọ́ ni fẹ́ jẹ i want to see you i want to see my son ah ṣe pé méjì lọ́wọ́ mi ni ṣe pé méjì lọ́wọ́ mi ni ìwọ nìkan ni mo bí náà ìwọ láyọ̀ mí náà ah mo fẹ́ rí ẹ mo fẹ́ rí ẹ yes tá bá sọ pé ó máa pẹ́ tó bá tó bá lọ yá ńkọ́ kó wálé ni o kó wálé within three months kó wálé ok kò sí problem. Eh, àlàáfíà ni mo wà ń bi àlàáfíà ìwọ ń àtàwọn ìyàwó ẹ dẹ má ṣàn páwálé o mo fẹ́ rí ìyàwó àtọmọ mo fẹ́ rí wọn jẹ́ kán mọ ibi tó ti ṣẹ̀ wá ẹ nà ó jẹ́ kán mọ ibi tó ti ṣẹ̀ wá mo fẹ́ kó wọn wárí wárí mi okay uh, just do that okay bye bye see you uh, okay màá bẹ̀ sọ̀rọ̀ later. ẹjọ́ mi láti lè ní rìwáyà ládùúgbò yìí. rìwáyà lẹ need. bẹ́ẹ̀. ok rìwáyà rìwáyà ah, bọ̀dá súlẹ̀ ń ṣe rìwáyà ẹ jẹ́ n mo ń bọ̀ ẹ jẹ́ n sáré lọ bá mọ̀rá rìwáyà ẹ wá lọ bá wọn wo mọ́tò yẹn wọ́n ní rìwáyà ló ń ṣe. Mm. àwọn ni mọ̀rá àwọn ni mọ̀rá rìwáyà. ẹjọ́ ẹ̀yin ni rìwáyà ẹjọ́ a ti gbé mọ́tò yìí kúrò lẹ́yìn kọ́kọ́ ò ṣe é akọ̀rí aláìsí pé báàlẹ̀ ń bọ̀. Thank you. ẹ má jẹ́ kó dé ọ̀la a níbi tá à ń lọ sùn ẹ jọ ọgbọ́n tẹ bá máa bá wa dá sí ká kú òbí sọ. ẹjọ́ tó jọ lọ. ṣé a máa máa rà mí èló ló ń tà mí. five. Ah! Ah! bọ̀dà súlẹ̀ five hundred ti ah! five hundred naira ti hmm. tó yín. ẹ wo àwọn jẹgún àwọn náà ti kúrò ní àṣà jẹun àṣà àkọlé àṣà àràmọ́tò làwà. bọ̀dà súlẹ̀ ṣé ẹ́ńjìnì lẹ ṣe ni ẹ́ńjìn kan rí wáyà bí bí ẹ̀rí ìtọ́ bàjẹ́ two five náà ń ta. ẹ ṣe jàre màdá ẹ wo bọ̀dá súlẹ̀ ẹ bá wa gba fáfọ ọjà má bínú ẹjọ owó oògùn lélẹ̀ owó hàn. yes sir yes sir yes sir láì ra ẹ́ńjìnì lẹ́ ń tọrọ two five. Ah, ah, ó ga o. ẹ lọ sí àtẹ̀wò. tàbí ó bá mi sí àtúntò ẹ̀ náà ẹ má tún tọwọ́ bọ nǹkan tí àrùn yín bíi department ta ní kẹfẹ́. ẹ jẹ́ kán tàkì ẹ̀ wò sà. ẹ dé ti yẹn. báwo ni èsì yẹn èsì yẹn kọ́ ó ti bí. ẹ ṣe gan ni ẹ̀gbọ́n ẹ ṣe o. alájà ojú ẹ̀ yìí ló. owó tẹ fún yẹn ó ti pọ̀ ju o. ẹ ẹ bẹ́ẹ̀ wo ẹ ṣáà jẹ́ kó máa bá ṣe ọ̀rọ̀. ó dáa ẹ̀pẹ̀ ṣọ́ṣà ti wà òkè báyìí. ẹ á ti wà òkè ẹ̀yin náà gbà ah rárá rárá rárá rárá ẹ ṣé gan ni ẹ ṣé alẹ́ ṣé ẹ ṣé gan ẹ ṣé ẹ ṣé gan. ilé ìjà sí bá ẹ ṣé gan. abẹ́ ní ìdromi sí. ó dà sá. Okay. Yes, sir. torí lẹ́sìn tí ti sọ pé a lọ́rọ̀ ń bì pẹ̀lú wípé eh, ṣe má kúrò pẹ̀. sórí níjọ́ kìíní àná tí mo pàdé ẹ̀ tó fi ń sáré síwájú tó ń sáré sẹ́yìn mo kàn ń wò ó pé ah, ṣọlọ́run lè dáyàn méjì méjì ni bí ìyàwó mi my late wife bó ṣe ń behave gẹ́lẹ́ lọ́mọbìnrin ṣe ń behave bó ṣe máa ń yọ̀ mọ́yàn bó ṣe máa ń ṣáájú èèyàn mo wàá rí i pé tó bá yẹ pé o notice ìjọ yẹn mo kàn ń wo ìwọ lè máa rò bí nǹkan mi ni mo ń wò hmm, my late wife ni mo ń rí inú ẹ̀ so mo kàn rí gbá ah, bí ìyàwó mi gangan lárábìnrin but luckily for me ìgbà tọ́lọ́run fẹ́ parí iṣẹ́ ọlọ́run wá bá mi dé ládé ó wá tarí ẹ sí mi ó tarí ẹ wọnú ilé yìí ẹbí <laughs> náà kàn ń hàn ni <laughs> nítorí kí n má purọ́ fún ẹ àwọn fámìlì mi ti ń bá mi sọ tẹ́lẹ̀ yí pé ah, ah, at my age kí n má níyàwó nù lé èmi náà wá mo ṣáà sọ fún ẹ pé kò tí ì yá tó bá tásìkò ọlọ́run á gbé tèmi wá ọlọ́run dẹ̀ wá bá mi ṣe ẹ ló fi wọnú ilé wa thank God ẹ èmi náà á fẹ́ nà tán fún ẹ sórí èmi tó ń wò yìí mo ní. Ni ọmọ àgbàlagbà ọkùnrin sórí bó ṣe parí secondary school ẹ̀ báyìí mo taari ẹ̀ sí amẹ́ríkà ni wípé kó lọ continue education ẹ̀ ń bẹ̀ nítorí ìfẹ́ tí mo ní sí ìyá ẹ̀ ni bí ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yìí ó ti fẹ́ yàwó ó dẹ̀ ti bímọ lọ́wọ́ òun gùn wá jẹ́ kí n gbádùn dáàdì dáàdì ẹ lọ fẹ́ yàwó i'm not in Nigeria ta ló fẹ́ máa tọ́jú yín ṣe sùúrù ọmọdé yìí ṣó fẹ́ kí n fẹ́ pa mí kú obìnrin ni onídàájẹ́ ọlọ́run ò ní jẹ́ ká rí yẹn ọ̀dà ṣe sùúrù tó o bá ti fẹ́ yẹn so inú mi máa wá dùn láti sọ fún sìn lọ tó bá bá parí ọ̀rọ̀ wa máa sọ fún pé ọlọ́run dẹ̀ ti ṣe nǹkan tó ń fẹ́ fún mi o èmi ti rí ìyàwó tẹ̀jẹ̀ ń kọ́kọ́ fi pífẹ́ wọn. picture. Badmus lorúkọ ẹ̀. Badmus. Badmus yes. bọ́ọ̀lù tó ń wò yìí in fact kò fìgbà kan bà nínú jẹ́ rí. kí lẹ porúkọ ọmọ. Badmus. Badmus. yes. ọmọ dáadáa ló ń wò yẹn o ọmọ kí ló dé. kò sí nǹkan kan ó kàn jọ ọmọ sísítà mi kan ni but ìyẹn ti ṣaláìtì ṣá. àbáǹgbé eléyìí ò tí kù eléyìí wà lamẹ́ríkà ṣojú gbọ́ so um, there is no problem uh, luckily for you ìwọ náà sọ fún mi pé o ti bímọ òun náà ti dàgbà ó dẹ̀ wà lábúrọ̀d sórí bó tẹ̀ ṣe wùn mí nífẹ̀ẹ́ tí mo ní sí ẹ̀ ṣe ló yẹ kí n sọ pé kó ju ẹyọ kan lẹ̀ fún mi ṣùgbọ́n eighteen years ago àbí how many years ló pe èyí tó bí for LTU mi ò ní fẹ́ kó lóyún tó bá lọ lóyún kan sìn ó lè affect ẹ̀tẹ̀ àbí kò yẹ so ṣáàjẹ́ ká máa bẹ̀rẹ̀ àníyàn wa lọ èmi pẹ̀lú ẹ̀ láwa nú ilé yìí tó bá wà kíṣìn tó wá lọ́mọ ẹ̀ àbí. àdúrà ni pé kọ́lọ́hún kó túbọ̀ ṣe gbogbo ọlá lálùbáríkà àmín kọ́lọ́run kó jẹ́ ká jẹran ọmọ pẹ́ ọlọ́run á jẹ́ kí èmi náà dẹ̀ lè tọ́jú yín dọjọ́ alẹ́ torí oore ńlá lẹ ṣe nínú ayé mi mm, ṣẹ̀mọ̀ ẹ̀yin láláàánú mi. dikin dikiness bóyá gbàgbàgbàgbà. ìfẹ́ mi rèé olúwa mi bóyá mm. rọ mí ìwọ ló máa rọ mí fìfẹ́ rọ mí <laughs> jókòó dáadáa kó fìfẹ́ rọ mí. Mm. <laughs> ṣe wà kí. àbáwò ni ìwọ ti ṣòjòrò fi ẹ àwọn ṣòjòrò ṣòjòrò fi yìí o. tó tí ìbá rí ọ̀rẹ́ yín sìn ẹ ní wá síbí. that is not like that. it's not like that. ọjà that is where ah, ah, ah, mo wọn náà. báyọ̀ sọ̀rọ̀ yìí dárí ẹ̀dá mo sọ̀rọ̀ mo máa kí wọ́n. wọ́n wà kí wọ́n á kí ẹ̀kọ́ àmójúbà. ẹni tó bá ti rí wọn á ti mọ̀ ẹ̀kọ́ ọmọ òun ni ẹ. àjàdí òun gbọ́ngbọ́n náà ló jẹ́ kí n pẹ́ because bá ṣe dín ọgbọ́n ìjọ aláṣẹ ẹ̀pọ̀ lábọ́ yàtọ̀ lọ sí i àwọn ọmọ mi àti dájú wa lálàáfíà náà wà ló ti mú dádì ẹ kó àbójú bàbá òun náà ìyá ni mò ń sọ ohun mo ti mú gbà dádì mo rí pé nítorí pé ọgbọ́n ìyá dùn mo rí pé ń tọ́jú mọ́ mi ọkọ̀ ọ̀rọ̀ mi lára ẹ̀ ìyàwó mi nìyẹn ó mójú lọ sọ́jà ṣé mọ́ mi ẹ̀ lójú àbẹ́ mi. Ah, wo ẹyin méjì ló jọ <laughs> ẹ mọmi báwo ni ọbẹ̀ tí mo máa ń láìkì yẹn. dájú ẹ ti ṣàlàyé mo ti ṣe gbogbo ẹ ní. ẹ lẹ sá ṣé mo ti wà òkè sá. ṣé kò rẹ̀ mò ń bọ̀ ọ̀yàn gidi sọ̀rọ̀ ó ń ṣe mẹ́mẹ́mẹ́. ó máa bàjẹ́ àmì. mo rò bí nǹkan dààmú ẹ. rárá sá. ah ṣọ o fẹ́ ba búùtù jáàbí. kò sí kọ́kọ́rọ́ lọ́wọ́ mi kí ló ń ṣe má ní torí ọlọ́run. ẹ mọ̀ ọ̀rẹ́ ẹ mọ̀ ọ̀rẹ́ wọn. ẹ fi ilẹ̀ máa máa gbé ni. ẹ bùsùn ewu ẹ máa ẹ máa mo ti ṣe sílẹ̀ ah, mo ṣe oúnjẹ ìwọ òun ti yàwó ẹ wá ni. Ah, dádì yẹn kẹ́kọ̀ọ́ pé ọmọ ta ló ń kó wọn tó pọ̀ rẹpẹtẹ. Ah, àwọn ọmọ ńlá àwọn ọmọ ńlá àbúrò ìlú báyìí ilé ti kú báyìí. mo ṣe wà ní títí ó ń bẹ̀rẹ̀ ó pè mí síta pé wà bẹ̀rẹ̀ small money yes. mo ti ń notice kankan láti gbà tẹ́lẹ̀ àtọkọ mi ti dé torí ẹ̀ mo ṣe pè yín pé kí ni bá yín sọ̀rọ̀ my mom she's not just happy àwọn attitude kankan tí wọ́n bọ́ ṣe ń ṣe i don't like it so i called her to talk to her and okay o mo ti kí ló ṣẹlẹ̀ you are not happy wọ́n ní kò sí kankan i said but you are not happy wọ́n ní nothing okay fine ṣé mi mo ṣe yín wọ́n ní rárá ṣé ọkọ mi ló ṣe yẹn ní rárá okay ṣé ọkọ ọ̀sẹ̀ tí jọ ń gbé tó di pé mi àtọkọ mi dé ló ṣe yẹn nínú so why you not happy and i'm not happy with all these things like ó dàbẹ̀ ni pé there is something like i'm not i'm not happy tí mo mọ inú mi ò dùn. oh that's fine that's okay darling ṣé o mọ nǹkan tó ṣẹlẹ̀ o mọ̀ pé sísítà mi àtijọ́ wà láti kékeré wọ́n máa ń ní mood swing ńgbà mi tó jẹ́ pé wọ́n kọ́ lè dédé máa ro nǹkan kó fi pé bóyá wọ ni wọ́n ń bá wí ṣé o understand ó lè jẹ́ pé nǹkan kan ti wà lọ́kàn wọn tó ń rò wọn lè dédé bínú sí ẹ náà kí ló fẹ́ bínú sọ́mọ wọn fún látọdún wo lọ́n ti rí ẹgbẹ́ yìí tó ń wá jàjà rí ẹ tó dẹ̀ tún ṣe dáadáa lójú ẹ̀mí wọn wọn á wá rí ẹ wọn á wá máa bínú no mi ò fẹ́ kó rí rò bó mọ nǹkan tó ṣẹlẹ̀ i will talk to her. i will talk to her okay. i trust that, you. is that why you're frowning. Mm -hmm. We have smile for small. <laughs> okay. àǹtí mi ilé ìpọ̀ ah ilé ìpọ̀ ṣé wàá rí wípé ilé ọlá lẹwà yìí ọlọ́run wá di gbogbo wa láti dààmú tẹ́tí ń ṣe láti kékeré ọlọ́run wá bá yín dé ládé ń sìn ọlọ́run mú mi jẹ burúkú kúrò lójú yín. ẹ wo ló lè tẹ̀wọ̀ àti àgbà mo dẹ̀ fẹ́ kẹ́ gbé gbogbo nǹkan tí ẹ pátápátá mo fẹ́ kẹ́ gbé yẹn kúrò lọ́kàn for now tó bá dé ojú ṣùṣù fúrọ́ máa la ẹ má rò kankan and ọmọ yìí fẹjọ́ sùn mi. dá mi ní láti ìgbà tóun ti dé sínú ìlú yìí tóun ti wọnú ilé wa ìṣẹ̀lẹ̀ kan mo máa frown sóhun òun máa bá yín sọ̀rọ̀ ẹ̀ tẹ́ ẹni ṣe bí bóyá ẹ mọ̀ ń rí àǹtí mi ẹ̀ ní méjì o ẹyọ kan ṣoṣo ni dá mi lọ́wọ́ yín o àǹtí mi ẹ̀ fọmọ yín mọ́ra ẹ jẹ́ kó fi òyìn ẹ mọ àtijọ́ tó ti kúrò ń rí ìlọsókè òkun àǹtí mi ẹ jẹ́ kọ́mọ yín fi òyìn ẹjọ́ ìfà mọ́ra ṣe gbọ́ ẹ má máa le jùmọ̀ mọ́. ṣùgbọ́n pé orí ẹ̀dẹ́ lọ́lọ́run ṣe fún mi ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ orí ẹ̀dẹ́ lọ́lọ́run ṣe fún mi. a ní kí ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ah, torí àwọn èèyàn wà níbi nǹkan tí bàbá ń sọ ẹ̀ ní láìkẹ́. ó lè pẹ̀lú ẹ̀ka àwọn olóde ìpínlẹ̀ ah máa ń lọ àlejò ńlá lélẹ́yìí o máa ń lọ máa ń lọ. ẹ̀rọ sá. mi ò gbàdọ̀ bá lè àná. àná yín wá kí yín. àlejò ńlá la gbà láàárọ̀. ẹ̀rọ sá. ẹ kó tọ́jú wa mo rọ́wọ́ tọ́jú yín lára tí mo ẹ ṣe. àwọn ọmọ wa lára ẹ. <laughs> small mommy ẹ wà ókè i'm fine. ẹ̀yẹ̀ wà ókè lójú ẹ̀ ń blink yẹn. <laughs> àná mi tó ṣùgbọ́n. ọ̀gá jù plain plain. báwo ni bọ́lá ṣe ń ṣe ìyanu ebi tèmi ti yàn ẹ̀kọ́. lọmọ mi náà bá gbé ládàá ó lọ yan títí ẹ níbẹ̀ dádì ti yan ti tèmi. dádì ọlọ́run ni kò rí bẹ́ẹ̀ sá. ṣùgbọ́n ẹ mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ipò yan rè Abu Romo. àbúrò ọmọ. thank you sir. Eh? <laughs> àfi bí ẹ máa mà lé ọlọ́run ọkọ yín dẹ̀ ni ìwà sí lè ẹwọn àtàwọn ọ̀rẹ́ ẹ̀ kórè jáde. ẹ mọ̀ kán ti máa ríra wọn tipẹ́ sọ tó bá ríra wọn máa ní láti flex eh, jáde lọ ẹgbẹ́ rẹ̀. ẹ wọn àtọ̀ ṣe gbogbo ẹ eh, ìyẹn ló wá dé fáfù. kí ló dé tí mo ṣe tẹ̀lé wọn lọ. those few rẹ̀ kí wọ́n ní. ó mọ wọn kún ní ìsìn ẹ ayọ̀ wọn lẹ̀ ni wọn èmi mọ̀ àwọn ọkùnrin ẹ eh, à ń bọ̀ akọ̀fẹ́ sáré akọ̀fẹ́ sáré akọ̀fẹ́ sáré èmi fẹ́ wá lọ flex tèmi sìn mhm. ìyàwó ẹ̀ bá gbá mọ́ mi pé dáàdi ilé ti wà ó ti sóhun òun náà fẹ́ lọ flex ẹ̀yà jẹ́ ká máa jọ lọ ká jọ máa ró lọ. dáàdi àǹdọ́ta ó dàbẹ́. kí ni ta bá yín jẹ́ bọ̀ ta bá ń bọ̀. áò èmi. iṣẹ́ wúwa orí ẹran tó tóbi. ó kọ́ ọbẹ̀ mi fẹ́. Hmm. ẹsẹ̀ nìyẹn. Hmm. bẹ́ẹ̀ tó máa wà nù port kan máa dákun máa mú jẹ máa mú jẹ pé ní báyìí. bẹ́ẹ̀ ni wọn ò kí pẹ̀lẹ́ ní. àwọn ó láìkì jẹ kú jẹ. àǹtí mi àbí. I'll get you chicken and chips. Ah, èmi ò mọ̀jà. Uh-uh. Ẹ ti wà Nàìjíríà. Nàìjíríà lẹ́wà yìí. Ìwọ máa mà dá lóhùn ń pọ̀ bí àbí. Bẹ́ẹ̀ni. Màá jẹ́ ti ṣewu fèmí àti ìyàwó mi. Àbí darling. Ẹ sàn bẹ́ẹ̀. All right darling. I love you. I love you. All right sir. All right. Any phone. Okay. Hi darling. Yeah. Thank you. Thank you. Ọ̀dà o àti mi ẹ stop ẹ náà kí ló máa ń ṣe yín ẹ ah. gbogbo ta ti ń sọ̀rọ̀ ẹ látẹ̀kọ́ ẹ tún ṣì ń ronú ni kí ló dé jẹ́ èrò ẹ̀yin nìkan ni mo ní o àti mi ẹ má gbèrú kan báyìí sáyà mọ́. níbo ni kí n gbé gbà mo mọ̀ pé kò sẹ́ni tó máa ṣe lóòótọ́ ah. àmọ́ ẹ má wọrí tó bá tó time everything máa settle but for now ẹ gbé kúrò lọ́kàn ẹ máa ṣayẹyẹ ok ẹ wo ebi tẹ̀ ń pa mí ẹ bá mi gẹ̀ tó ń jẹ tó ń fẹ́ jẹ náà ẹ bá oúnjẹ tí mo fẹ́ jẹ àtẹkọ́lá tí ń sọ̀rọ̀ yìí ẹ̀jẹ̀ tó sọ́kọ́ ọ̀pọ̀ ẹ̀jẹ̀ nǹkan tẹ́ bá ní gbogbo oúnjẹ. ọkọ mi mo ti wò pé táìmù tó dá fún mi kó ń bọ̀ ń bọ̀ náà ó ti ṣe kínní mo ṣe wá wò ó pé à ni wọ́n á wo ẹnu ọ̀nà torí bàbá burúkú mi mọ̀ ibi tó gbà lọ. ó jẹ́ ọmọ mi mo ṣokú àbúrò mi àṣàṣẹ wa pa kí ló dé tó lè ẹ wo a ti fẹ́ lọ rí ọ̀rẹ́ wa kan mẹ́yìn ni ó dẹ̀ wà very important tó ti pẹ́ ta ti ń sùn ta ti ń sùn ta ti ń sùn gbogbo àtọ́hún ti wá wá sọ́dọ̀ mi lẹ́nu ó la gbúdọ̀ rè dùnà because ó wà very important nǹkan tá a fẹ́ rè fún. ọ̀rẹ́ ẹ̀ kọ́ ni ah, ọ̀rẹ́ ìjọ wà ní sùkúl ọ̀rẹ́ ìjọ rẹ̀ ẹ̀ wọ́n àpéjọ mẹ́ta ọ̀gá ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀kọ́ rè. àǹtí mi kí ló ṣe yín ojú yín kọrẹ lọ́wọ́ ẹ̀ ṣé kò sí. àṣàkẹ́ má. ìtọ́jú ẹ̀ ni mo ṣe ránṣẹ́ sí ẹ̀ nílẹ̀ tí wò pé tẹ́ǹtì tó sọ fún mi kó ń bọ̀ mi ì tí ì rí ẹ láti ìgbà náà mo ṣe ní ṣe ń dúró ṣọ ẹ̀gbá bí ìtẹ̀wọ́ sí bàbá géètì kan ibi tó yá sí látẹ̀kùn. ó yá ẹ jẹ́ ká wọlé ká lọ sọ́nsìn. ọ̀rẹ́ ẹ̀ wá ń kọ́. ọ̀rẹ́ mi kò ń ṣàlejò náà ok báyìí la ṣe máa ṣe ẹ jẹ́ ká lọ rí ọ̀rọ̀ ìwà tàfẹ́rẹ́ yẹn ìsàlẹ̀ mẹ́rin náà ló ń gbé so tá a bá ti rí tá a bá ti sẹ́tù pẹ̀lú nǹkan tèmi àti ọ̀rẹ́ mi fẹ́ bá sọ so máa padà wá rí yín ṣe gbọ́ mi ò ní pẹ́ <laughs> mo ti gbọ́ sísà ẹ má ronú. Ah, ṣé bó tẹ̀ yẹ kẹ wá tẹ̀ wá yà kẹ mú nǹkan ṣọmọ kí tí bàbá ẹ bá gbọ́ pé wàrà ò wọlé ó máa bínú àǹtí mi nǹkan tá a fẹ́ lọ ṣe yìí ó wà very important tí ó bá dijọ́ mi ò mọ máa jẹ nǹkan èmi ṣáà ṣe ń padà bọ̀. òun gbọ́ngàn làlejò. bọ́ọ̀ máa wá kí yín máa ẹ má wọ̀rẹ̀ ẹ ti gbọ́ ó dáa ah, ẹ ti lè fóúnjẹ bọ́yàn lè à ń bọ̀. all right ma ó dà mọ́. ó dáa ẹ má pẹ́ o ah, àṣàkẹ́ síbo ni bàbá olórí burúkú yìí wá gbà lọ látẹ̀kọ́ ń sìn. Ah. àṣàkẹ́ má pẹ́ o. ó ti bọ́ àǹtí mi gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ látẹ̀kọ̀ mi kò fi o bóyá kẹlà yé mi. Hmm. E. jẹ́ kí ọ̀rọ̀ mi kó yé ẹ e. jẹ́ kí ọ̀rọ̀ mi kó yé ẹ alọ́kọ ah! tí mo wà nílé ẹ̀ hmm. ọkọ mi ṣó o mọ̀ pé òun ló bí Badmus Badmus tí mo fẹ́ gbà tí mo wà ní skul tó jẹ́ òun ni bàbá dami dami ọmọ ẹ̀ bàbá ẹ̀ ni mo fẹ́ yìí. mẹ́wàá ti ń ṣe mí. àti mi. mẹ́wàá ti ń ṣe mí iná ti ń jó mi báyìí. Magnus bẹ́ẹ̀ tẹ bí dání ọmọ mi tí mo tó láti bẹ́ẹ̀ ni o kò ti ń ṣe mí o. òun ló tún fẹ́ dání. kò ní dá mi bímọ méjì fún nílùú èyìnbó òun ni dámi bímọ méjì fún nílò òyìnbó nǹkan tí ń ṣe mí nǹkan tí ń ṣe mí àṣàkẹ́ nǹkan tí ń ṣe mí. tí ẹrù bá kókè tó bá kàn sálẹ̀ ó níbi tá a máa gbé ka àǹtí mi bí ọ̀rọ̀ ṣe rí ẹ jẹ́ ká fi ṣe ìsọ òun èkó àwọn ni ẹ máa gbọ́ mi o lọ́gbọ́mọdé hmm. tèmi o olóra máa gbọ́ mi o ètè tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi o because eléyìí mi ò tiẹ̀ mọ́ tá a lè gbé ka ah. bọ̀ nǹkan tó bá ṣáà ṣẹlẹ̀ hmm. nǹkan táwa gbọ́ kò tí ì ṣẹlẹ̀ bọ̀ tó bá dẹ̀ ti ṣẹlẹ̀ bá ṣe máa ṣe tí solution ṣe máa wáyé la máa ṣe àǹtí mi ẹ jẹ́ kó jẹ́ láàárín wa ń bí. tí wọ́n bá gbọ́ ìyẹn dáàbò bá nọ̀ bàbá yẹn lè gbẹ́mìí mi o ah! ṣe wá rí dání tí dání bá pọ̀ tó jọ ọmọ mi ọmọ tí mo tọ́ mi ò fẹ́ fojú sunkún ẹ̀ mi fẹ́ fara gbàrúwé dání. mo ti ṣe mí. àti ilé má sọ pé ìdá ọlọ́run o ah! ẹjọ́ wà láàárín mi àti yín ọ̀tọ̀ ọlọ́run ọba o ṣe gbọ́ ọmọ kókó sẹ́ni tó máa ṣe ní olóòtú ah, àṣàkẹ́ kí n gbé sára kí n gbé sára àṣírí àjọsí rẹ̀ ní gbangba ìṣó inú ẹ̀kú ó dá àmúmọ́ra. nígbà tí jáde àti ìyàwó ẹ̀ tán jáde because a ní ọ̀rọ̀ láàrin ara wa. ṣé kò lè wá. àsìkò ọ̀rọ̀ tó lè wáyé láàrin èmi àti ẹ lájọ wáyé. Can you understand ṣé kò ṣe pé mo sẹ́yìn. Badmus ǹjẹ́ o rántí ọmọbìnrin kan tí wọ́n ń pè ní Àrínọlá. Àrínọlá Àrínọlá. nígbà tó lọ sí skul ní ìjẹ̀bú Arínọlá ó dẹ̀ ń bá ẹ sọ̀rọ̀ láti ẹ ò tiẹ̀ dá mi lọ òun náà mọ̀ pé mo nífẹ̀ẹ́ torí ẹ̀ ló ṣe ń ṣe ogun nǹkan tó ń ṣe yìí at least ẹ ó ṣàárẹ̀ ogun àwọn obìnrin tó wà ní school ní owó tọ̀dọ̀ wọn tí wọ́n nìkan. jẹ́ mi ò lè jó sí clan ẹ serious gbogbo àwọn ọ̀rẹ́ mi ló ń pè bọ́n bẹ́ẹ̀ yẹn sọ jẹ́ kí n bá wọn pè bọ̀ mo mi ò lè lọ mọ̀ pé mo nífẹ̀ẹ́ tí bá nífẹ̀ẹ́ mi àti èmi wà báyìí. Ah, wọ́n rò pé bí àmọ́ mi tó jẹ́ mọ́ mi mo nífẹ̀ẹ́ gan-an ṣé wàá rí mi ò dẹ̀ die A serious now. Oh, mọ nǹkan tó bad Badmus. ṣẹlẹ̀. ṣúlẹ̀ èèyàn ọkùnrin tẹ bá ń wá nǹkan báyìí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. báwo la ṣe ń ṣe èmi yàtọ̀ sáwọn. ẹ máa ranjú ó rò class nígbà tó ń tó ń wò mí lẹ́ǹkan ó rò bí mi rí ẹ̀ ìgbà tí mr mr kìíní kọ́ that's the real reason why I oh, truly love you. sórí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ no. èmi náà èmi náà lọ́ọ̀bẹ̀. ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí máa bọ̀ máa bọ̀ máa ṣe bákanbákan ni. farabalẹ̀ àwọn ọkùnrin la máa ní starting ẹ̀yìn obìnrin finishing yìí ò kì í dà at least ẹ wá ti sọ yes from there you know from there and I shouldn't know. Hmm. Hmm. mi lè jọ kí ló wà ń báyìí mi lè jọ. wọn ò ní máa wá ẹ káàkiri àbíkí ni ó ṣàrò ògbónú school obìnrin wà ní school náà at least. ẹ ṣe owó kó ṣe gbogbo ọkùnrin ló wà báyìí ń ṣe gbogbo wọn mí bí n ṣe wà mo yàtọ̀ sí àwọn ìtòkù mo yàtọ̀ bí wọ́n ṣe bí wa ó yàtọ̀ wọ́n ṣe bí oníkàlùkù ó yàtọ̀. sórí bàbá mi ó rẹ́dí láti tọ́jú èmi àti ẹ̀ àwa méjèèjì àwa compatible má lọ́ọ́ máa rò pé mr agbájé yẹn kò ní nǹkan tó fẹ́ fi ẹ ṣe o ṣé ìwọ nìkan lọmọ tó máa kọ́ ní lẹ́sìn nínú school ni wọn náà wojú mi jáde bára wa sọ̀rọ̀ bàbá mi ó rẹ́dí láti tẹ̀kẹ̀ mi ó máa tẹ̀kẹ̀ mi àti ẹ wò á tọ́jú èmi á tọ́jú wa á tún tọ́jú ọmọ wa gan mo ó dẹ́ ṣe bí ọmọ kékeré wọ́n gbé ọmọ yìí máa wọ́n mì mọ́ kí n lè yọjú sí wọn mo ti bá lẹ̀lẹ̀. ń gbogbo àṣẹ ìṣe tuntun bá. ó di dídú. àárín ìpẹ̀lẹ̀ ọkọ mi. báyìí wò ó. màámi ẹ mò ń wo. wọn ni kò lajú ẹ. mo wẹ̀ wá. ilé fojú sunkún ọmọ. àárín ẹ̀ lásán wọ́n filẹ̀ jókòó dáadáa máa mi ní kìlú jókòó dáadáa pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ bó ṣe máa ń ṣèyàn ní pẹ̀lẹ́ ṣe ìgbà. ọkẹ mami ṣe àwọn òbí tí. pẹ̀lẹ́ mami oh, oh ẹ kú oríire oríire náà bá wa kalẹ̀ àárín ti lóyún. àǹtí mi wọ́n lè lóyún. ojú mi sọ fún mi pé o lóyún lóòótọ́ ṣóòótọ́ ló lóyún. àárín ìgbà wo ló ṣe ń kó ṣú ẹgbẹ́ yìí. ṣẹ́nu ń dùn yìí ni. bẹ́ẹ̀ ni lóòótọ́ wọ́n ní kò sọ̀rọ̀ òun yẹ́ òun yìí. sọ́nà sọ́nà. on the five. on the five mami kí lóṣù dà lérò. ṣé tó ṣù yìí oṣù tó kọjá yéè on the five oṣù tó kọjá oṣù tọ̀tẹ̀ yìí ti pógún báyìí. ẹ̀yin ìyá mi ẹ bá gbèrè lọ́wọ́ ẹ̀ níta lóru mi ta ló fò lórí. ilé iṣẹ́ rẹ̀ iṣẹ́ tèmi iṣẹ́ ti ní ìlú tèmi ni pé ó wá bẹ̀rẹ̀ àti láti nítorí bó ṣe wà yìí ó lè máa máa lọ rẹ̀ láti inú kò ní lè jẹun dáadáa mú ṣó ti yín màmí ẹ jẹ́ kí n tètè máa lọ lórí tí bá kàn mẹ́wọ̀n ṣe lọ sí iṣẹ́ ìgbà màmí màmí ẹ̀wọ́ ẹ̀ tì yín o màmí ẹ̀wọ́ ẹ̀wọ́ ẹ̀ tì yín ṣe ti gbọ́ nǹkan ẹni di méjì kì bí ni o màmí ṣe ti gbọ́ ilẹ̀ ìdó ìlú ilẹ̀ ìdó ìlú yín màmí màmí. ilẹ̀kùn yẹn sì ṣé kò ṣe gbogbo lóyún tí wọ́n yẹn fún yín lóyún ṣá ọmọ tó ń dúdú òṣì. àtọmọ ah, yóò bá lọ bẹ̀rẹ̀ tó ọmọ àkóńṣe ọmọ kékeré ìyàdé lẹ́yìn fún mi. àníbẹ̀ ni kò ti sùn tó ṣe máa ń ṣe nìyẹn. Ah, ó ṣáájú mi. a ní kó wá bá mi ní kí lorúkọ ẹ lọ́la o kó mẹ́tọ̀ kó dọ́dọ̀ mi lọ́la. ẹ ṣe máa ń lọ dàbọ̀. ẹ ṣe máa. ọlọ́run ló lọ pẹ́ o. Oh, ẹ ṣe é. ó lè fi mímú ìpàjáwìrì pé kí n máa bọ̀ ọ́ ta ló ṣẹlẹ̀. badmus ó ti ṣẹlẹ̀ o àwọn lánàá mo lọ pọn mi bí mo ṣe ní kí n gòkè lè wá báyìí àfi wí àtẹmí àtomi ńlẹ̀ àṣàkẹ́ bá ní bá mi àṣàkẹ́ ṣáà ló pe màmá màmá bá bọ́ta bẹ́ẹ̀ lára mi ń gbọ̀n màmá bá ní kí n wọlé mo bá wọlé badmus hmm. kò sí nǹkan tí màmá ò ṣetán lánàá wọ́n ṣe ń fi ojú mi ló ṣe ń wo ọwọ́ mi wọ́n bá ní kí n jẹ́wọ́ n bá ní jẹ́wọ́ kí ni wọ́n bá ní mo ti lóyún. Badmus mo lóyún o. Badmus o kẹ̀yìn sí mi. àwọn ṣe pé mo kẹ̀yìn sí ẹ ọ̀rọ̀ dádì mi. ọ̀rọ̀ dádì. mo ò bá mi jẹ́ ìṣòro ìṣẹ̀lẹ̀ àjẹ́ láti fẹ́ wọ́n máa because mo jọ ní ìfẹ́ tó bá ti ń wò mí lọ wọ́n máa ń wọ èmi ò yọyún o bó wọn ní tó bá yọyún wọn máa ń kú. wọn kí bíta ṣe ń lọ sí ìtẹ mi bíta ṣe ń lọ sí ìtẹ mi tó bá ti bá dẹkù máa wá mú ẹ. tí bá dẹkù máa wá mú ẹ. mo bá news ṣorí mi rí o ṣé ìwọ ti ṣe rí ni. mi ò ṣẹ́yún rí mi ò ṣẹ́yún rí ṣùgbọ́n ọ̀nà máa ń ṣe bẹ́ẹ̀. wo bedmus ẹ̀ ń bo ni wọ́n mọ̀ tá ti lè ṣe. ó dà kí mo máa kàn ní ilé kẹta ilé kẹrin sí abẹ́yìn ọ̀dọ́ mi má dọ̀kí ẹ̀mẹ́lò. Ah, ah, mo sì rí wọn lánàá ṣé bẹ́ẹ̀ ni èèyàn máa ń ṣẹ́yìn báwo mo ṣe mọ. àlọ sí ṣe hmm. <laughs> ti fẹ́. ká máa lọ sísìn ah, àwọn ní yóò máa kú. kó o lè kú kí sọ̀rọ̀ tó máa lọ. sí èkó tí ò fi mí lẹ̀. Ah. tó ń sọ yóò yé mi o. tẹsítọ́ bá ti tóbi dáa náà. ẹ̀lọ́ ẹ̀rọ sẹ́yìn rẹ̀ ń béèrè ní ẹgbẹ̀rẹ́ mo because ó ní àwọn bí a ṣe máa ń ṣiṣẹ́ mi pẹ̀lú àwọn ìrànwọ́ tí mo ń lẹ́kṣọ̀ lọ́wọ́ ẹ̀mí kan lọ. ẹ èmi dọ̀kí ẹni ẹlẹ́ ẹ ẹ pé méje mi ní ṣe é sí tó bá ẹ̀ sí ní gbogbo àdúgbò yìí ní gbogbo ìlú yìí àkàgbọ́ dọ̀kí ẹmẹlẹ ẹ pé méje èyí o. kí ló ṣẹlẹ̀ ìyàwó mi Àrẹ̀lá. ok hmm. omi omi ẹ kí á ní kékeré mi ṣe tó fẹ́ ká jẹ́ wọ́n ká ṣe Atlanta. àná ẹ̀rọ ọgbọ́n ètò ìṣèlú àwọn fámìlì ìjọba wà ní sílẹ̀ fún ọkọ̀ ó fẹ́ dá àwọn fámìlì ẹ̀ gbọ́ àwọn fámìlì tẹ̀ ẹ̀kẹ́ ó fẹ́ ká gbọ́ àbúrò mi máa sanwó o nítorí bó ṣe ń wo èmi mi ò tẹ̀tì rí lórí àwọn adágbéhùn dágbéhùn kàdágbé òde ni wọ́n pè é gbọ́dọ̀ ká pé òde ẹ mọ̀ àwọn ìlọ náà ìjọba ẹ̀dá àwọn ọlọ́pàá ní ìdìbẹ́ dáhùn àfi ní ṣe irúfẹ́ ń gbé nínú dúnú ọ̀dẹ̀dẹ̀ mi ń gbé ṣòro nígbà gbé nígbà gbé òde èèpẹ̀ méjì náà dúgbò wọn sórí grade by grade ni tàbí yẹ bẹ́ẹ̀ arábìnrin mo fẹ́ bí a question bíi méjì ní ọwọ́ ẹ jọ because kí n tó mọ bí mo ṣe máa bíìlì ọkọ ẹ tó bá la jẹ́ oyún ìbejì ó dì la jẹ́ oyún ìbẹ́ta ṣùgbọ́n tó bá jẹ́ oyún ìbẹ́ta jọ tó bẹ́ẹ̀ ti wẹ̀ ní alẹ́ tó bá fẹ́ sùn wòmí sísà mi odò abẹ́ ẹ ní ojú ara ẹ ní aká òsì mi ìlà ká gbé fúkẹ́fúkẹ́fúkẹ́fúkẹ́rẹ́ aká gbé fúkẹ́fúkẹ́fúkẹ́rẹ́ ah boy mo ti gbẹ́ta mo fẹ́ bí ẹ̀ yìí o mo bú bújú o owó tí màá gbà ní ọwọ́ ẹ máa gba twenty thousand naira. Ah. ten thousand. wọ́n ṣe sẹ́ǹdì ẹ̀sìn ní yorùbá ni. wàá la fẹ́ owó sí tí ó ti yẹ bẹ́ẹ̀ ti di bí èkó ẹ̀ṣẹ̀ kan ní ọwọ́ aya ẹ̀ bóyá ayé bóyá ìbẹ̀ta ẹ̀ bóyá ìbejì torí ìbájẹ́ fi ìbejì ẹ mú àwọn sáìnì kan wá ní àwa dókítà dámọ dédé tẹsí ẹ mọ ṣe kó bí bá ti fún un lé tá bá ti padà wá yọ ọ sísá mi ló bá ti yí olé ní ó bá ti di ọwọ́ bíi ọwọ́ aago bíi méje ibi wo ọyìn ẹ ẹ kàkà parí kókó ẹ àìwá àìwá wúgbọn o àìyọbẹ àìwá pọnlódòdòdò ẹ dàka ṣe bẹ́ẹ̀ tó ọlọ́run mú confusion ó mú kó wá bẹ́ẹ̀ bóyá ìbẹ̀ta bóyá ìbejì ṣùgbọ́n oyún ìbejì òwò burúkú jù ní ẹ ṣe oyún ìbejì gbogbo ẹ̀ ló máa kábàámọ̀ odidi oṣù mẹ́ta mo lè mọ iṣẹ́ gbà nínú àdúgbò mi ṣe so please má máa ṣe mo ṣe àṣepò ẹ tó bá ti tó bá ti di ọwọ́ bí aago bíi méje sí mẹ́jọ ní ìrọ̀lẹ́ tílẹ̀ bá ti tílẹ̀ bá ti ṣùgbẹ́ wá ẹgbà bíbá ẹ wá ẹ wọlé wá bá mi máa ṣe ohun tí mo fẹ́ ṣe kó lórí apáfẹ́ tí dédé díẹ̀. nígbà tó bá ti di ìrọ̀lẹ́ torí ọlọ́run ọba mọ̀ọ́dì àhàn bí bá ti fẹ́ ṣe kínní nìpẹ́ ṣé ìwé ìkẹ́ra o. ah ẹ lè dùn ẹ sísítà mi ẹ lè dùn ẹ rárá bébí ẹ ti dùn ẹ díẹ̀ akatutù díẹ̀ because dábàá ti fẹ́ ṣuṣẹ́ ẹ̀ aya ẹsẹ̀ àgbàbẹ́ agàkàsí akátún agàkàsí akáòsì àwọn àkàmú kìnínní àkàmú yọ̀wẹ́ òde àkàmú ah. yọ̀wẹ́ òde màkà mú yọ òwe òde títí títí títí kìnìún ní ìdáhùn tán èdè ká yọ ẹ màá ní kìnìún kẹjà ká mú fatẹ́gùn sí àkàjọ fẹ́ẹ́ èdè dùn ẹ́ kàbí yẹ bẹ́ẹ̀. ok ok pẹ̀lẹ́. ọkọ tí kò ní dùn ọ. ee mi lè fi adùn ẹ e, mi lè fi adùn ẹ e, ó ní nǹkan àkàmú sí àkàmú tù ẹ eré ẹ ti dùn ẹ e yẹn àjàkátà yẹyẹyẹyẹ ó ti tán. ẹ pẹ̀lẹ́ ọmọ àlè ẹ àwọn ọmọ àlè àwọn ọmọkọ́mọ ẹ wo ọmọ ìwọ fún ẹ̀dẹ́ lórí rùmúrùmú ó yẹ la gbé tramadol wa ó la gbé mólì ó rún ọmọ ọlọ́mọ ní ìrúnkùnrún ẹ bá ká ń bẹ́ fi hàn ní ten thousand yẹn fẹ́ ń yọ̀ yún lọ́wọ́ púpọ̀ ọmọ àlè àwọn bọ́ọ̀yì ó bá ti rí ẹsẹ̀ mẹ́sàn bẹ́ẹ̀ ní ẹran lára bẹ́ẹ̀ ẹ̀ ń sí ọ̀ẹ́dó àkàdé àwọn bá bòrá ayọ̀ ọmọdé ọmọdé rún nínú kúrún wọn ọmọ yóò bá di bọ́wọ́ wọn kẹ̀ <laughs> ọlọ́run Olódùmarè ló ṣe àìnú ẹ wà bọ́ sọ́wọ́ àwọn àgbà ṣe pẹ̀lẹ́ àwọn àgbà ṣe pẹ̀lẹ́ o akaba ẹyọ owó ẹ akaba ẹyọ owó ẹ n kò bá dà lẹ́dẹ̀ẹ́dẹ́ ohun eré gẹ̀mí gan mi àkàmójú mi lọ àkàmójú mi Olódùmarè gbà mí lọ. ẹ ẹ àmọ́ mọ́ báwo lẹ́yìn ṣe mọ Arinola. ṣorí àrẹ́sì pé oyún wáyé láàrin wa Taniola. mo rántí oyún wáyé láàrin wa mo dẹ̀ ti mú lọ rí dókítà ọ̀dà ti yan yín ẹ̀dẹ̀ tó lọ́sẹ̀kùn gbà ẹ̀. oyún tí dókítà Ẹmẹlẹ́ṣẹ́ ń gbà yẹn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. mo ti rúre jẹ́ ń sọ rè ẹlẹ́dàá ìyá mi a mọ̀ pé pẹ̀lẹ́ yé sunkún mọ́ kó lè ṣe wá yóò gba gbogbo kó tẹ̀ ń ṣe yìí ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ lágbára ọlọ́run ti rí ẹ báyìí máa sọ òye ah! lágbára ọlọ́run àníwá. ìyá mi àmọ̀ pé ẹ pẹ̀lẹ́ ah, ṣàánú mi wọ́n jẹ́ ń bóyún yìí lọ báyìí. ọ̀nà ò ní jẹ́ ká wá. ó ti lúre jẹ́ ìsàn rè. Ah. Ah. Àṣàkẹ́ lọ gbẹ́rù. Ẹ wo má tẹ̀ wá gbé tó bá ti dé láti má ti dé ọsibítù má padà wá gbé. Mo fẹ́ yàgbẹ́. ẹ̀rọ ti kí ni nọ́mbà my god ẹ tẹ́kẹ̀ mo fẹ́ yàgbẹ́. Ẹ gbèsè ẹ jẹ́ ìdàgbẹ́ mo fẹ́ tọ̀ mo fẹ́ tọ̀ báwo ó fi àwọn èèyàn tó dàgbà lẹ́nu mo ní ìdí láti rí o. ó ní èrò tí mi nǹkan mú wa pẹ̀lú àtìgbà tí wọ́n ti wá ti kó àtìgbà èmi àti ọ̀rẹ́ wọn náà ń kọ́ ọ́ my bá mi mi never be river the baby by ò tí ì béèrè owó kankan lọ́wọ́ ní ìṣòro ṣé wọ́n understand me get up everything.

lọ bẹ̀rù ọmọ wa o ó fi ọmọ ẹ ṣe máa sáré lọ. ok nǹkan tẹ̀ ń tẹ̀ láti jẹ́ kó yé mi sí ni pé mọ́ mi ẹ má bínú àárín ọlá tẹ̀ ń sọ̀rọ̀ yìí ibo ló wá wà báyìí. Badmus èmi gangan ni àárín ọlá ẹ̀yin ni Àrínọlá. èmi gangan ni Àrínọlá. Àrínọlá ìwọ ni Àrínọlá. èmi ni Àrínọlá o. but báwo ló ṣe wá rí báyìí. ẹ báwo ni mo ṣe rí báyìí ìdààmú tó kó mi sí wàhálà tó kó mi sí ẹnu wàhálà yìí mi kú sí ó mọ̀ pé tí obìnrin bá rí dààmú tó bá rí wàhálà ó máa ń gbóni bí aṣọ tó lókù ìrònú láàárọ̀ ìrònú lọ́sàn-án ìrònú lálẹ́ Badmus ìyà jẹ mí mo rí ìyà ẹ. sórí oyún tí mo ní ní ìgbà yẹn Badmus òun ni ìyàwó tó mú wá sí bíbá yìí. mo dáhùn ìyàwó èyí tún ni àti tí wàá ti bá. àṣàkẹ́ nìyẹn àbúrò mi ìgbà yẹn kékeré àṣàkẹ́ nìyẹn. ẹ rántí mi ọ̀ kó bá dùn ọ̀ tí wọ́n rántí mi ẹ mọ̀ pé ilẹ̀ ti ta sí i uncle badmus àtijọ́ sí ẹ̀gbọ́n mi ti fi ojú kàn yín látìgbà tẹ́ ti dé láti abroad ni bp wọn ti ń ráì sí i ẹ wò bọ́ ṣe kù nígbà tẹ́dé wọ́n ìfáyín jù báyìí lọ ojoojúmọ́ ìrònú ìrònú ìrònú ni bí ìpéjọpọ̀ yìí ṣe wà lẹ́nìí kò kọjá èmi bẹ́ẹ̀ni ṣé wá rí wípé ọ̀rọ̀ ṣùnùkù lọ̀rọ̀ tó wà lẹ́yìn a gbọ́dọ̀ fi ojú ṣùnùkù wò ó ọ̀rọ̀ tó wà lẹ́ yìí àárín àwa mẹ́tẹ̀ẹ̀ta ni kẹjẹ kó mọ̀ kọ́rọ̀ tó wà lẹ́ yìí kó di nǹkan tí odó bá dé tí kò gbọ́dọ̀ torí ọ̀run mọ́ ọkọ̀ bá dé nǹkan tí ò bá ti ṣẹlẹ̀ láàrin solution bọ̀ nǹkan tó bá ti ṣẹlẹ̀ báyìí bí solution ṣe máa wáyé òun la máa máa rò solution yẹn ni wípé ẹ má jẹ́ kí bàbá yín bọ́ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ o ẹ dẹ̀ má jẹ́ kí ọmọ tẹ́ bí tó jẹ́ ọmọ táwa náà bí dámì tẹ́ fi ṣaya ẹ má jẹ́ kó bọ̀ mi ò fẹ́ fojú sunkún ọmọ torí bí dámì ṣe wà yẹn èmi àtàǹtí mi jìyà lórí ẹ ọ̀pọ̀ láti wákàtí ìlọ uncle badmus ẹ jẹ́ kí dámì tẹ́ ẹ rò pé ìyàwó yín tó jẹ́ ọmọ bíbí inú yìí ẹ jẹ́ kó jẹ́ bí ọmọ sí yín bóyá jẹ́ ọmọ inú yín gangan yìí ẹ jẹ́ kó jẹ́ ọmọ láti wákàtí ìlọ ẹ má tún súnmọ́ ọmọ nílé ayé yìí ní ilé ayé yìí ẹ má tún ẹ má tún bá ṣe lọ́kọ láya mọ́ àwọn ọmọ tí dábì náà dẹ̀bi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pọ́n àwọn ọmọ yín náà ẹ jẹ́ kó jẹ́ àwọn ọmọ ọmọ yín títí láéláé tó jẹ́ pé tí ẹ̀dá ọlọ́run bá béèrè wípé kí ni reason ẹ má sọ fún anybody o ṣe mọ̀ àrùn mẹ́ta ni wá ṣe mọ̀ pé wọ́n ní àrùn mẹ́ta ò kì í dọ̀bẹ̀ nù tí àrùn mẹ́ta bá dọ̀bẹ̀ nù nǹkan burúkú á ṣẹlẹ̀ o ọ̀run á ya láyé o ayé tún lè ya lọ́run o ìjì lè já o torí ẹ̀ ni mo ṣe sọ pé nítorí bá ti dé báyìí kò gbúdọ̀ torí ìtàmọ́ láàárín àwa mẹ́tẹ̀ẹ̀ta àti ọlọ́run ọba ah. ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run o ẹ má jẹ́ kí nǹkan burúkú jálò nǹkan burúkú o ẹ má jẹ́ kí nǹkan burúkú jálò nǹkan burúkú o. Ah! kí ni ká ṣe báyìí.